بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوك فون ألون أترى عليكم كي ألون أتولى رفوع نبي وصلى الله عليه وآله وسلم àwọn ará ilé ànábì àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tí ó bá wà lórí ìlànà eléyìí ni ètò yín ètò wa dáwọ́tul haqqi ìpèpè òdodo yìí tó mọ́ndé sétí gbọ̀ wa láti ilé agbóhùnsáfẹ́fẹ́ Premier FM ninety three dot five Dùgbẹ̀ ìlú Ìbàdàn èyí tí àwọn ẹrú ọlọ́run kan ṣe onígbọ̀wọ́ rẹ̀ kọ́lọ́mbani sanwó lẹ́sàn olóore tí àwọn afáwa fadilatu Sheikh Sulaiman Muhammad Al-Awwal amúbíyẹyà tí wọ́n jẹ́ ìmáàmù àgbà fún wa ní ìyànà Bódìjà Central Mosque bákan náà tí wọ́n jẹ́ olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ICMIS ní ìyànà Bódìjà bákan náà tí wọ́n jẹ́ ìmáàmù àgbà fún wa ní Green Mosque Gbági ìlú Ìbàdàn tí wọ́n sì tún jẹ́ olùdásílẹ̀ fún ilé ẹ̀kọ́ wa Mahdi Daril Hadith àti ilé ẹ̀kọ́ al Group of Schools kí ọlọ́mọsà jẹ́ kí a rí wọn pẹ́ tí wọ́n bá ní ṣàlàyé lórí abala èyí tó ní bá ṣe pẹ̀lú almanamat ìrìn àjò ìṣẹ̀lẹ̀ ojú oorun àwọn nǹkan tó kó sínú orí àlámọ̀rí ni ẹ ti wà síwájú bí oṣù kan dín nǹkan kan tó tí abẹ́lọ́ nǹkan bá ní jẹ́ kí ẹ̀mí àwọn àfàwọ́ gùn kó sì jẹ́ kí a rí wọn pẹ́ wọ́n ti wà ń kalẹ̀ ní ìdájí náà láti máa tẹ̀síwájú lọ níbi tí wọ́n bá ní bá àlámàrí náà dé ní báyìí ẹ máa bá wọn ká bisimilahi rahman rahim. أعوذ بالله من الشيطان الرجيم ألا الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة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 àtúnsọ àtùmọ̀ àtúnsọ fọ́lọ̀ ń pé kọjọ́ kọmọ̀jì kí àwẹ̀ tọdún kọjí àgbàmí ìrìn àtẹ̀yìn o àmín ká tún gba àgbàgbàgbà láyé kó sì gbà ní ẹ̀sìn fún wa o ní àná ibi àforí ọ̀rọ̀ gùn sí o náà ni wípé gbogbo tó ní bá ṣe pẹ̀lú àwọn àlàkálà yìí àti gbogbo nǹkan tá arún kálukú wa ká lọ tún ṣe padà nínú àwọn àyànhányàn tó ti salẹ̀ láàrin àwa àti àwọn olólùfẹ́ wa tá a sì jò pí àṣà wípé àtọ́fà pẹ̀lú àìtẹ̀lé àwọn tí ànábì filélẹ̀ fún wa lórí bá ṣe sùn ló mú èsù rí ààyè da ojú oorun waru ní ẹ̀ní tí ìbàdá pọ̀ gẹ́gẹ́ bá ti sàdéhùn o náà ní ká máa fi ọ̀rọ̀ ìtẹ̀lé àwọn ẹ̀kọ́ wò lànàbí wa kọ́ wa tá a bákan náà àwọn ẹ̀kọ́ wò lọ́wọ́ kọ́ wa tá a bá nínú jẹ́ gẹ́bọ̀ ìjẹ́ pé tá fẹ́ jẹun ànábì sallallahu alaihi kọ́ akásí bísmìláì ọ̀bẹ́ ń bẹ̀rẹ̀ ó tún kọ́ àbáàsì sọ padà téyàn ó fi ṣe istidrak téyàn ó fi lé tó ti bọ́n téyàn ó fi lé bá padà bákan náà téyàn bá ti fi àìfi ẹ̀kọ́ ànábì ṣe ọ̀pátẹ́lẹ̀ kú oorun èèyàn téyàn fi sùn lọ́nà òdì sáwọn nǹkan míì tó mẹ́tọ́ tó lè bá bí padà mọ́ ó lè bá inshallah rahman ẹjẹ́ akọ́lọ̀ sí wípé àdábù rúùyà as àwọn ẹ̀kọ́ tí ó ń sí ọlọ́run sallallahu alaihi wasallama tọ́kọ́ wa táà máa ń ṣe táà bá lálàá dùnú jẹ̀mọ́ àti jámọ̀ pé àládùnú ọ jẹ́ ìró dùnú látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala tú màlàíkà tí ọlọ́run bá fi ti ẹni tí àbáwá lálà tó dún máyà èyẹ ti lé nǹkan tipẹ́tipẹ́ kọ́ rí pọ́bọ́ sí lójú wọ́n fò ń jẹ ìmáàmù ìlú òun sì ń ṣe dáadáa ó ti wá sí fáwọn èèyàn ó kí ìdì fáwọn èèyàn ó ń kírun fáwọn èèyàn ó ti wá sí fáwọn èèyàn ó ń tọ́jú ọmọ òrukàn ó ń tọ́jú opó ó ń sọ̀rọ̀ rẹ̀ ó ń paríjà láàrin èèyàn méjì ń hàn fáwọn èèyàn gbogbo tí máa èèyàn dùn ọba rẹ̀ nílé ńlá wọ́n ń káàkiri ah àdúgbò ọ̀dọ̀ ọlọ́run ah, làwọn èèyàn wá ń kí bí ah, ẹmọ̀ ah ẹ̀mí ah ń gbọ́ ah ṣé mọ́tàlá sí inú náà rẹ̀ tó kọ́ tó báyìí mọ́tàlá sí ah lẹ́ẹ̀sì ó wá tají inú ẹ̀ wá dùn. ìgbéyàwó tuntun. ó tají inú ẹ̀ wá dùn èyí tí ó kọ́kọ́ sí ni pé àyè ahmed allah alayha yóò kọ́kọ́ dúpẹ́ fọ́lọ́run ọba lórí àgbẹ̀ alhamdulillah olóòjì orí bẹ́ẹ̀ jalẹ́ o ah èmi náà mo gàràfà lọ́dún yìí allah akbar ah olóòjì orí bẹ́ẹ̀ bàdárí mo wá mú zẹ́mìzẹ́mì ibi tí ń so ah, ah, ah, jama'a àìmọye àládùnnù tèmi àti yín ti lá ṣé ọpẹ́ la kọ́kọ́ fi kojú rẹ̀ bá a ṣe ń tají padà fún ọlọ́run ọba tó jẹ́ kárí dáadáa yẹn ẹlẹ́ẹ̀kejì ayẹyẹ tẹ́bíṣì rọ̀bí àkọ́ ìrọ̀n kọ́ mọ̀ jẹ́ kọjẹ́ ìdùnnú sálẹ̀ ọkàn pé bóun ṣe lá tó jó orin bẹ́ẹ̀ náà lóun fi bóun wa ibi ìlà ti ẹlòmíì wọ́n ní ọ̀rọ̀ kúrò sáwọn èèyàn ẹbí gan pé kí ló ń gan rò sí rẹ̀ bó fẹ́ sí ẹ̀dá pé ń hmm, fèèlì ni èlì pass bọ́ralẹ̀ ilẹ̀ ń gẹ́ ti súnmi kí ra wọ́n tó gbélé iná lọ́wọ́ àwọn ni bọ́wọ́ tẹ́ eh, wọ́n tó lé ẹ̀kọ́ bẹ́rẹ̀ láìpẹ́ náà ni kò èrò dáadáa sọ síra rẹ̀ bèlú ọmọdà kejì ayẹ tẹ́bṣọ́rọ̀ bí àkọ́ìran kéèyàn kọ́kọ́ máa fún rẹ̀ ń ròó dùnú dáadáa anábì sallallahu alaihi wasallam nù àdísàbí rẹ̀ rọ̀ tí Imam Bukhari àti Muslim bá wà oṣù ọlọ́ni ọlọ́ni àníríńdà bọ́ni abúdé ìbí ìntẹ́rù mi bá rò sí mi àdíìsì àbá ti gbọ́yé ayé wa ti di rọrùn ìntẹ́rù mi bá rò sí mi ní màá fi ṣayé fún gbogbo ẹ̀ ń bá máa rò pé ọlọ́run jìnà sóhun ọlọ́run bá ti ń dọ́nu wàhálà kan ní ọmọ bọ́nu wàhálà ni bí bá ti ń kòrò kan tó mi ń gbé lọ yóò mọ̀ yóò túnmọ̀ ẹ̀rìn yóò túnmọ̀ jọ juwọ́ sáwọn èèyàn eléyìí náà sì ni àwọn olóògùn máa lò fẹ́ bá lọ sògùn lọ́dọ̀ àwọn pé ẹ báyìí ọwà kó gbàgbọ́ rẹ̀ síbẹ̀ kó gbàgbọ́ rẹ̀ pé bí ó so wọn ò ní dọ́dọ́ lójú ọ̀nà tó ọba ti fi gbàgbọ́ rẹ̀ síbẹ̀ pé di ó rí bẹ́ẹ̀ fún wọn náà ọkàn rẹ̀ lójú wà ń bẹ́ẹ̀ ọkàn ti parí ẹ̀ fún wa wípé kéèyàn kàn máa ro dáadáa sí rẹ̀ kọ́ wa máa kó síwájú ọlọ́run ayé yọ́ mọ̀ sí iwu o yọ́ mọ̀ nítumọ̀ ọlọ́run dáadáa làwọn rò síra wa o wípé ó sì fún wa ọlọ́run dákun náà ló sì fún wa o. táwọn ní pé àní fojú sunkún ìyàwó ọlọ́run sí bẹ́ẹ̀ fún wa. táwọn ní ọmọ sí bẹ́ẹ̀ fún o. táwọn ní pé fi kú tí wa láti rí sí bẹ́ẹ̀ fún wa o. táwọn ní pé àárín àwọn àtàwọn òbí òní sí bẹ́ẹ̀ fún wa o. táwọn ní pé àárín àtàwọn àfáwọn òní sí bẹ́ẹ̀ fún wa o. ẹ̀kọ́ kejì an yuhaddisa biha man ahabba duna man yakra jama'a ja ke saran biyo ba bala la dunu ina to ti bi wa se ndo to yi ayi ma sọ fún yan afenti yan ba nife aladunu ayi sọ fenti yan ba ti fura pé kò fẹ́ dáadáa a wa sọ fololufe ni tó bá ti e di pé ó kun en ti mọ̀ pé ah mo tanu eleyi olona tanu mi ko da baburu se mi gan ọ̀ngọ́ pín tó fẹ́ tó 60% ń bẹ̀ èèyàn máa wá sọ fún irú ẹni bẹ́ẹ̀ jàmá kí ló dá fi sọ wípé ẹn tí èèyàn gbà wípé báburú bá kẹ́yàn yọ kan náà olólùfẹ́ tòótọ́ ó nìyẹn Allah subhanahu wa ta'ala ó ti bá ní parí ètò yìí nínú alukùránì wípé ẹ̀kọ́rọ̀ ilé mi ọlọ́run ọba lọ bọ́ọ̀bà nífẹ̀ẹ́ èèyàn nífẹ̀ẹ́ rẹ̀ nítorí ọlọ́run

ẹlòmí ń bẹ yóò pé ẹja ah, ló súnmọ́ jù ọmọ òun ló súnmọ́ jù ìyàwó ló súnmọ́ jù ọlọ́run ní ala bi adaikum ọlọ́run lè mímọ àwọn ọ̀tá yín wakafa yẹn waliyan wakafa billahi nasira ẹ ń bẹ ilé gbára ọlọ́run ọlọ́run pẹ̀lú ọlọ́run ká fún ẹ̀mí wa ní ìròdùnú pé yóò rí bẹ́ẹ̀ kábàtì yèméjì ẹlẹ́ẹ̀kẹta tó bá ti ẹ̀wà kún wa nínú kámẹ́jì ọ̀jáde lẹ́nu wa àyàfi sí ẹn tó nífẹ̀ẹ́ wa tọ́lọ náà sì fi hàn sí wa wípé ó nífẹ̀ẹ́ wa èèyàn bẹ́ẹ̀ apá kejì àdábù ru'ya al-makruha àwọn ẹ̀kọ́ wo ló ní bá ṣe pẹ̀lú àlàkálà tí èèyàn bá lálà tí ọ̀dà tọ́kẹ́ èèyàn kọ̀ téèyàn látẹ́gà tó òun gbogbo ló bú ẹkún gbàmbòlò al-isti'adatu billahi min sharriha kéèyàn kọ́kọ́ fọlọ́run wá sọ́ra níbi aburú àláhùn èèyàn lálà wípé wọ́n ń kun òun wẹ́lẹ́wẹ́lẹ́ lójú rẹ̀ àkọ́kọ́ in tí ọ̀pọ̀ tó bá di a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́ báwò ìwọ̀n mo fi ń wá sọ kúrò níbi aburú tẹ́sù lè fi hàn mí o a'udhu billahi min sharri àdìrúkìyà ọlọ́wọ́ báwò ìwọ̀n mo fi ń tí mo lè rí bí aláìlójú ayé o dákun jí ó mọ lójú ràn jójú ràn náà bá ń gbé lọ lọ́tọ̀jú ràn dákun ṣàánú mi o ẹlẹ́ẹ̀kejì àtàflù bìríkìn hafifin àyàsáàrí sálàtàn lè tọ́rìdì ṣẹ̀tọ́n hadithi láfi ń tó gbọ́n kẹta ń sọ yìí o àtùnbọ́n bẹ́ẹ̀ náà ẹlẹ́ẹ̀kejì òun náà ni kọ́ọ̀ra tutọ́ báyìí pẹ̀lú kọ́ra ṣe fẹ́úfẹ́ báyìí pẹ̀lú tó tíntín ìtọ́tọ́ tó fúyẹ́ gan kọ́lá tí yàn gbé owó bẹ́ẹ̀ èèyàn lè rí kí nǹkan kan já sí yàn ní ọwọ́ apá àbò wa ni apá òsì lẹ́ẹ̀mẹ́ta intanẹ́ẹ̀dì náà táwì apá àbò ni apá òsì èèyàn ṣe yóò ra mú itú tíntín yóò ra mú wá wọn ò ní o nìkan ẹjọ́ o wọn ò ní àtútọ́ sára o ẹlẹ́ẹ̀kejì nìyẹn ẹ̀kọ́ ó farapẹ́ lákọ̀ọ́kọ́ náà ṣùgbọ́n náà fúdó lódìdí náà kéèyàn wá wá mọ́ làmọ́lẹ̀ pé ọlọ́run ọba mi ò sọ mi níbi aburú tẹ̀sù lè rorò mi sọ mi ń bẹ̀ ìwọ mọ́sádi o àkọ́kọ́ ìwọ mọ́sádi ń bi aburú àláyé o làmì ń bẹ̀ o ẹ̀kejì ó tutọ́ sí apá òsì lẹ́ẹ̀mẹ́ta ẹ̀kẹta kọfọlọ́run wá sọ̀rọ̀ kúrò ní ọdún èṣù àtàmógún rẹ̀ àwambọ̀. Fadarul ilmi iqimisuna ila al-Qur'ani turshiduna. Ṣébí gbogbo òbí ló ń bẹ lọ́wọ́ fún gbogbo àwọn ọmọ àwọn tí wọ́n yà rè. Lára ìlànà gbòógì tí ọmọ lè fi dolóyè rẹ ni kí òbí mú ọmọ lọ sí ilé ẹ̀kọ́ rẹ̀. Pàápàá jùlọ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run àlá tí í ṣe al-Qur'an. Ìdí pàtàkì rẹ̀ tá a fi ṣàgbékalẹ̀ ilé ẹ̀kọ́. Ma'hadu Tahfidhil Qur'ani wa Dirasatil Islamiyya. Institute of Quranic Memorization and Islamic Studies. ITMIS. Ìyànà Bódìjà ọjọ́ express road ìbàdàn lábẹ́ bàbá wa fọ̀dílẹ̀tù sheikh Sulaiman muhammadu awal amubiyaya àwọn ìpele tá a kúyàmọ́ kalẹ̀ quran memorization hihal quran arabic studies kíkọ́ nípa èdè lọ́gbàwá tó yè kóró western education ẹ̀kọ́ ìgbàlódé day and boarding is allowed telephone oh eight one one nine four two four one two four oh eight one one nine four two four one two four mahadu tahfidil quran ló ń pe gbogbo òbí pé ẹ wá sọ àwọn ọmọ yín dolóríire ẹlẹ́ẹ̀kẹrin àtàháwùlù anìlìjámbì lẹ̀dì kánà àlẹ́ tafáùlán bí tàháwùlì hàlìhí ilẹ̀ àhàsánì ẹlẹ́ẹ̀kẹrin tó wá pé oorun yẹn èyàn sì tó fẹ́ sùn sí tí ẹ̀ wá tají lóru tó sì lálàkálà tálà ìbàlẹ́rù tó gbogbo ìta tún fẹ́ kó ṣe tí ànábì kọ́ wa àtàháwùlù anìlìjámbì lẹ̀dì kánà kó yí ẹ̀gbẹ́ padà kúò ní ẹ̀gbẹ́ tó fi sùn tẹ́lẹ̀ kápẹ́gbé ọ̀tún ni tẹ́lẹ̀ kó ìpadà sí ẹ̀gbẹ́ àlàáfíà kápẹ́gbé àlàáfíà ni kó ìpadà sí ẹ̀gbẹ́ ọ̀tún torí kí ni tàfá ulan láti fi máa dáfò tò ló bí tàháwùlẹ̀ hàlìhí ilẹ̀ àṣàn pé á ah, bí mo ṣe yí ẹ̀gbẹ́ padà yìí ọlọ́run bá ń fi yí tí mo rí láìdá yìí wá bá ń fi yí sí tí wọ́n bá ti rìnrìn àjò wákàbí jìnnà lọ ọ̀dà torí kíni líyàtúmọ̀ inna qalbuhu wàlìyẹ́dì uwàlọ́ha ayù jẹ níbà òṣàrọ́ha kọ́kàn rí ó lè padà balẹ̀ tó kí tẹ̀mí lọ dìde sàrọ̀lá lójú ẹsẹ̀ báhùn téèyàn tó padà wá yẹnà fílà àrákà méjì àbíjú bẹ́ẹ̀ lọ téèyàn bẹ̀ lọ́n pé ah, á ọba tó ní gbogbo nǹkan lásìkò gbogbo nǹkan ti dá ilẹ̀ yẹn bá sọ̀rọ̀ lásìkò yẹn ẹlẹ́ẹ̀kẹfà allah yóò hajji tàbí àhàdàn jama ẹ̀kọ́ láwá lílé àlà tí ó bá kú pọ̀ káàtò báyìí tààlá tí ń bá lágan lẹ́rù àkọ́mọ́ sọ fún ẹnì kankan fa ìní pọ́rù tó bá wá jẹ́ pé ọ̀rọ̀ ìkúnnú àwọn àgbàlagbà ní oyún táwọn obìnrin máa ní olóyún ọ̀rọ̀ jùlọ tọ́rọ̀ ìbáwá kò nínú tọ́sàfẹ́ ẹ̀bí ọ̀rọ̀ ìsíta فليخبر بها عالما أو ناصحا فقط قد جو ẹn tí ó bá sọ fún ó mímọ̀ tó sì jẹ́ ni ọlọ́n tààrẹ ẹ balẹ̀ àti sọ̀tọ́pọ̀ ń pa ilé náà tẹ́lẹ̀ síwájú rí o ní kọ́ sọ fún àwòrán sihan tàbẹ́ ń tọ́mọ̀ wípé yóò síhun létí dáadáa tí ó bá òun sọ èyí tí ìjò tọ́rọ̀ ibo náà kú sí iwájú ọlọ́run kéèsẹ̀ tí ó dìkùn wà léèyàn farabalẹ̀ náà ó ti lé family house yí tó gbó ah, ó lọ lọ́njẹta oh. farabalẹ̀ náà ah, ilẹ̀ tán lọ́ra ní òní ó ti tán fẹ́rẹ̀ tó mú lọ́nà ààrẹ rẹ̀ ìsọ́ndẹ̀ ah, tọrọ mẹ́rin gbogbo wa la kóra wa lọ́bẹ̀ ò léjò sá ọjà lójú oorun gbogbo orú àwọn jẹ́ ìbẹ̀rù báyìí àgbọ̀dọ̀ sọ tàfẹ́nì kẹ̀kẹ́ tí ìbálẹ̀ mú mara kó mú nǹkan mẹ́ra a ti sọ fún wa bàbá tó rárá pò ń kú wọ́n yìí sín wọ́n wẹ̀ wọ́n ti gbẹ̀ bàbá ń bẹ láyé dì sín àṣọlẹ̀ fún wa torí pé ń tọ́pà náà ni pé wọ́n rí pamara gbogbo ń tọ́ba tó wá burúkú àlà tí ìhàn bá rí pamara títí ìfọlọ́run wá sọ̀rọ̀ ń bẹ̀ pẹ̀lú àánú ọlọ́run kó rí bẹ́ẹ̀ ó ti fúyẹ́ bí ìdìláì tààlà tọ́bọ̀ wá kún yẹ̀lẹ́mì tí ẹ̀mí èyàn ò gbé tẹ́rù ń báyàn tẹ́yìn òrìlé bọ́ sí tí òróde bọ́ sí kọ́ wá sọ fún onímímà tó jẹ́ ni ọlọ́run jẹ̀mọ́ tá a bá ní ọsọ fún mímà kèéṣẹ́ tí ó mọ̀ sọ fún pé àwọn ọbọ̀ sì ti ọrọ̀ àwọn ọbọ̀ wò wọ́n mọ̀ bọ̀ wo tẹ̀sùnbá wọ́n mọ̀ bọ̀ sí kùránì wọ́n mọ̀ bọ̀ wọn kankan nù gbá wọ́n bọ̀ wọn kankan nù yẹrin ìka ń sọ o ìka ń sọ o jẹ̀mọ́ ẹ̀ dákun ọ̀rọ̀ alẹ́ ìṣe ń téèyàn máa torí rẹ̀ tí lọ rèé máa yẹ nǹkan wo aláwọ̀ ní gbogbo eléyìí ìntà ń torí rẹ̀ pariwo fúnra wa kájọ ti àwọn àtọ́nàwọ̀ba kó lè bá àdá náà ni bákan náà ẹni tí yẹn bá sì mọ̀ ìpé aláwàdà ni tí èyí sẹ́ńtì máa kà nǹkan sí bójú lù ẹni jù bẹ́ẹ̀ lọ tá a bá láàlà tó bá le a gbọ́dọ̀ sọrú bẹ́ẹ̀ fúru ẹni bẹ́ẹ̀ ẹni tá a tó yẹ sọfúnlẹ́yìn àfà ó lẹ́ni tá a mọ̀ pé yóò sì ní létí síbi nǹkan tí ọlọ́run sí kí ni o tí ọlọ́run bá ń fẹ́ kí ló fà á tá a fi ń ké fún aká mọ́ ìdí ẹ̀ láàfi túmọ̀ nǹkan díẹ̀ nínú àlà tó jẹ́ pé táà gẹ́gẹ́ bá sọ ọ́ta a rí wípé nǹkan àbẹ̀rù tàbí nǹkan tó lè kóyàn láyé òkè òní ọ̀jẹ̀ ká mú abala díẹ̀ nínú ìtumọ̀ tí náà máa ń jẹ́ lójú ran ẹ ń bá rí iná lójú ran tí ń jó gìrì gìrì gìrì ìgbà Islam pé èèyàn ọmọ lọ síbi ẹ̀sìn ọlọ́run ọba kọ́dà a máa túmọ̀ pé èèyàn padà dó mímọ̀ kọ́dà a máa túmọ̀ pé èèyàn padà dẹni tí ọmọ kùrà ní ìka torí kíni lè ánàbì ha yòó tádà fi zulumat torí bẹ́ẹ̀yàn bá ń bẹ́ẹ̀ lóko tẹ́lẹ̀ náà èyí tẹ́yàn fi rí na mọ́nà iná ni ẹ má wá lu eléyìí tí ń lọ rè bá àti ọba tuntun fi nǹkan ti rẹ̀ ẹgbọ́n a ò alànàárì ẹ jẹ́ máa ẹjẹ́ ń tọ́bẹ̀ lọ bọ́yá ń orí ọ̀nà mọ́ bẹ́ẹ̀ ó sì dì bẹ́ẹ̀ fàwájádà wàtẹ́mi kalamullah orí náà ó sì ń gbóhùn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala indaha fàwájádà indaha ìlúwúrà ó sì rí ọ̀nà mọ́ bẹ́ẹ̀ bákan náà ìgbà míì sí ń bẹ téèyàn bá rí iná gbìgbì tí ń jò lójú ran a máa túmọ̀ ọ̀rọ̀ tọ́pọ̀ torí ìkíni ọlọ́wọ́ bá sọ wípé iná tẹ̀ ń náà nù jẹ́ àìná àtẹ̀lẹ̀kẹ́rọ̀tán wà mọ̀tá àlè àwa la ṣe iná yẹn a ṣe ní nǹkan ìmọ̀ rántí àti máa bẹ̀rù àwọn ọlọ́wọ́ bá a tó ṣe ní nǹkan àgbàdùn fẹ́ tí bá ń ṣe ní àjò iná náà wọ́n ìdáná lójú ọ̀nà bí wọ́n bá sì fẹ́ nù in tí ó tọ̀ tí ó fi rí náà ríbi tí ń lọ́nu kódà ní ìparíparí iná tà ń sọ yìí téèyàn bá rí iná tó tóbi lójú rẹ̀ ṣùgbọ́n nígbà tó rí náà yìí ọjọ́ látúṣubí ìwúnárọ̀ náà wọ́n wá kó ní ó fẹ́ lẹ́ẹ̀bẹ̀ irú ìtumọ̀ rẹ̀ a máa jẹ́ wípé ẹni ọ̀tá pọ̀ fún wọ́n sì ń pètò pèrò abú fún ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ òun ni ó borí wọn tó bá jẹ́ pé wọ́n á lẹ̀ẹ́nu náà wọ́n lẹ̀ẹ́bẹ̀ náà tó sì rí pé òun ọ̀tọ̀ sí kí wọ́n ti bẹ́ẹ̀ fún tó sì pé òun ọ̀tá òun ní ẹlẹ́ ń lànàjà bọ́lọ̀ ń ṣe lànà bí Ibrahim náà ní ọwọ́ ọ̀tà ṣùgbọ́n gbogbo ìtànsọ yìí tó jẹ́ pọ̀ ọ̀tà lọ́ba ti kíni o lọ́ba sọ ọbẹ̀ tó sì jẹ́ pò náà mọ̀ pò wọ́n tọ̀ sí irú nǹkan bẹ́ẹ̀ tó ń sì jẹ́ ní ọlọ́run ọba eléyìí jẹ́ díẹ̀ tá a tún kàn ra kán níbi tó ní bá ti pẹ̀lú ọ̀rọ̀ pé àgbègbè àlà náà ni tọ́ láti bàrẹ̀ lẹ́rù ní ká máa sáré yọjúlé ẹ má yọjúlé káàkiri jàmáà ẹ fira yín lọ́kàn balẹ̀ ti aṣọ lẹ̀ káwọn ọmọ ẹgbẹ́ sòro tiwọn wá sọ́dọ̀

alábàbí sultani wípé òun tẹná lọ lẹ́gbẹ̀ẹ́ ẹnu ọ̀nà ilé olórí ìlú gómìnà ní o chamanu ní o ẹni tó sàjẹ́ èèyàn ńlá lù fa iná òyà náà lù múlikẹ́n wà kú wà irú ẹni bẹ́ẹ̀ ìtumọ̀ ẹni wípé ìjọba ó gbé agbára kan fún wọn ránṣẹ́ tó nítumọ̀ yẹni tó láàláhùn ni ìkà ẹ̀bẹ̀rù tẹ́yàn lè máa torí ẹ̀lọ́rẹ̀ kú fa irọ́ ànárọ̀ alien sáàtì à làá dọ́gùn téèyàn bá wá rí iná tó tóbi tó sì wà ní ìmọ̀lẹ̀ tó pọ̀ iná ń jó gìrì gìrì gìrì gìrì yẹn tó fi bí àná báwọn ẹ̀jẹ̀ rẹ̀ ẹ̀jọ́ fọ̀nà ẹ̀jọ́ fọ̀nà kékeré ẹ̀jọ́ fọ̀nà ẹ̀jọ́ fọ̀nà fa ìnáwó rọ́dùnún sùlùtọ̀ ní yún na fa a máa túmọ̀ ẹni tí ó padà di olórí orí ìlú tí ó kọ́dà ní gbẹ̀yìngbẹ̀yìn wà mọ́rọ̀ anáwọ̀ ajẹ́jà náà rọ̀n bí àbá sì lálàá wípé òun dáná kalẹ̀ tí ló dóbi jì lìyẹ̀sọ́lì àbíhá ọwọ́ afẹ́ fi ara kín náà ó ń fara kín láti fi máa gbọ́ òtútù dànù hajj amọ̀rọ̀ yasudu bí fakọrọ̀hu pẹ̀lú àánú ọlọ́wà máa túmọ̀ àpọ́lọ̀ wọn fi ṣe kòǹgí àlàmọ́rí kan tí ó dà wọlé gbogbo tó bá jọmọ́ gbèsè ní òsèmí rẹ̀ yóò sì rí san torí kíni lè anel baruda fakọrọ̀hun nítorí wípé òtútù lójúran òsì làtú sí iná sì ní lójú ran ọrùn ní máa jẹ́ nítorí pé òsì ìgbà ohùn lẹ́nu èèyàn ni yóò dá àyàn lákẹ́ iná sì rè òun akẹni ó ti jọ yí àbí àtijọ́ ń sọ̀rẹ̀ jẹ́mọ́ tó bá jẹ́ pé eléyìí ni ta mú abí ẹ̀rí afẹ́ká fi lé wa jìnà sí àǹkáàkì ọ̀dọ̀ àwọn tasọmọ́jú gbẹdìẹ lábọ́sọ́ pé èyí tó ti ẹ̀ lágbára jùtọ̀ jẹ́ náà bó jẹ́ pé a sì ń bọ̀ níbi ọ̀gbùngbò àwọn àlámẹ́rin náà tó tó jẹ́ náà gan-an oore tó pọ̀ tó ń bẹ̀rẹ̀ àtọ̀dọ̀ ọlọ́wọ́ bá ní ti máa túmọ̀ sí fódì èyí ẹjẹ́ àfarabalẹ̀ gbọ́wà sí iye in tó bá jà láàdùnú kámọ̀ lọ tú sí alábànújẹ́ in tó bá jà láàbànújẹ́ kámọ̀ tú sí aládùnú ṣùgbọ́n ìjọba ti ń rìn àṣẹ ń tọ́ bá la fúnra rẹ̀ tó bá rí pé n tó dùn mọ́nú ni mú ìta aṣọ tánàbí ní ká sí tó bá jẹ́ pé n tó bọ̀ lẹ́rù ni mẹ́rin tí a tó sọ náà tánàbí ní a sí ọlọ́run yá gbìmí àtẹ̀yìn lẹ́rù ojú orun wa ní o àtòjú ayé tí a jẹ́jẹ́ o la hawla wala quwwata illa billah